alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi an'ama alayna bi ni'amihi al-jazila ọba tí yóò ṣe àwọn ìdẹ̀ra iríṣiríṣi fún wa wa ala'ihi al-azima àti àwọn orí tọ́pọ̀ rẹpẹtẹ jara al-zahira àwọn orí taari àtẹ̀yí taari gbogbo tọ́lọ̀ sí kọ̀ọ̀kan wa lórí àbẹ̀lọ́n kọ́lọ́mọ́jẹ́ ọba jẹ́ mọ́ wa lọ́wọ́ ìtaṣe tọ́lọ́wọ́n bá aláwọ̀ fi gba oore rẹ̀ lára wa kọ́lọ́mọ́jì adáwọlé wassalatu wassalamu ala sayyidina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run wa ala alihi wa sahabihi ajma'in kọ́bọ̀ gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ìmáṣà ìmọ́re sí ọlọ́run ọba wa lérí àwọn ìdẹ̀ra tó ṣe fún wa àìmọ́re àti àwọn eríṣiríṣi àìmọ́re tá a máa ń ṣe sí ọlọ́run a ṣàlàyé rẹ̀ lẹ́yìn náà ìyà àtàdánwò tí bá gbogbo ẹni tí máa ń sa ìmọ́re sí ọlọ́run ọba wa ẹ̀yọ́ màá yá wa nínú ẹ̀sìn wa alìkúfúrú kúfúrán tó bá lẹ́yìn ò mọ́ọ̀rẹ́ sọ́lọ́hún méjì ló pín sí lọ́dọ̀ àwọn àfa kófòrò ṣeríkín wà kófòrò ni'matin kéèyàn ó ṣe àìmọ́ọ̀rẹ́ sí ọlọ́hún kọ́ wá mú ẹlòmíì ní ọba adẹ́dá àbí kọ́ máa sin ẹlòmíì yàtọ̀ sí ọlọ́hún àbí kọ́ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹni tí ì sọ ọlọ́hún eléyìí òní wọ́n ń pè ní kófòrò ṣeríkín ẹni bá ti ń ṣe òun yìí ẹni bá ti ń sin ẹlòmí yàtọ̀ sọ́lọ́run kò gbọ́dọ̀ pé rẹ mùsùlùmí mọ́ torí pé ọlọ́run nìkan làá máa sìn làá máa fi jẹ́ mùsùlùmí ẹni bá sì ti ń wá ràn lọ́wọ́ lérí bùkátà rẹ̀ àti ìṣòro rẹ̀ lọ́dọ̀ ẹni tí èso ọlọ́run tó sì gbà pé ẹni yẹn náà ló lè ṣe é onítọ̀hún fọ́lọ̀ mọ́ nítorí pé ọlọ́run ọba yìí pé tẹ̀bá sì nídìí ìrànlọ́wọ́ ọ̀dọ̀ èmi ọlọ́run nìkan ṣoṣo òun náà ní tẹ̀ wá wá ẹni bá ti wá karabọ̀ àwọn èyí tá a sọ yìí tí ti ń sin nǹkan míì tí ń bọ nǹkan míì tí ń wá náà lọ́wọ́ lọ́dọ̀ ẹni tí èso ọlọ́run eléyìí ó ti jáde kúrò ní Islam kófòrò ṣíríkì ìlà máa ń pè ó ti dẹlẹ́bọ ó ti dàbọ̀ òrìṣà àwọn ọjọ́ ọlọ́run ọba ó ti dọ̀ta ọlọ́run ilé ayé ń bí yọ máa rí nira tó bá láyé tó bá ti wọná kò ní jáde mọ́ àbẹ̀lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́ fura sínú wọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni kófòrò náìmà ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni àìmóore ìmọ̀ọ́ṣe àìmóore sí ọlọ́run lérí àwọn ìdẹ̀ra tó ṣe fún wa ó fún wa láwọn ìdẹ̀ra ó fún wa láwọn oore tó pọ̀ àwọn oore yìí èèyàn wá fi ń ṣe ọlọ́run àbí èèyàn ń ṣe oore náà èèyàn ń ṣe lófò àbí èèyàn fi ń sa àwọn sáwọn ẹ̀dá ọlọ́run eléyìí kúfùrù làá máa ń pò òun náà làwọn afá ń pè ní kófóró dóná kófóró ni kófóró kẹfẹ́rí náà ni àmọ́ kẹfẹ́rí tiẹ̀ kìí ṣe kẹfẹ́rí yìí tí múyàn jáde nínú Islam kófóró eléyìí àìmoore sí ọlọ́run ọba lérí àwọn ìdẹ̀ra tó ṣe òun gangan la fẹ́ fi bá ní sọ̀rọ̀ tá a bá wo ìsẹ̀mí wa lénìí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí àtẹlẹ́mí náà ti ṣe mùsùlùmí à ń ṣe àìmoore sí ọlọ́run ọba lérí àwọn ìdẹ̀ra tó ṣe fún wa àníàmú ìyàkúlò khairin wa ladhatin wa sa'ada ìdí wọ́n pè ní dẹ̀ra ọlọ́run òun náà ni gbogbo nǹkan tá a bá ti pè lóore tọ́jẹ́ pé wọ́n náà mọ̀ pé a ọlọ́run bá sọ̀rọ̀ yìí fọ́ tọ́jẹ́ pé ó lè má ṣe fẹ́ lómi àbí kí ìtẹ́ lómi ọmọ pọ̀ tó ti ti tiẹ̀ gbogbo tí bá máa ń dùn máa wa gbogbo tá a bá pè lórí rẹ̀ òun náà wọ́n ń pè ní ìdẹ̀ra wọ̀lẹ́mọ́nì ẹ̀mú ẹ̀rẹ́ ni tí máa ń fúnyàn nídẹ̀ra ẹni tí máa ń tààyàn lọ́rẹ tí máa ń ṣèyàn lóore ó wà Allahu wahdahu la sharika lah ẹnìkan náà ni òun náà lọ́lọ́ ọlọ́run Allah ẹ̀yẹ ọ̀kan yẹn kò ní irú bẹ́ẹ̀ ni ọ̀sẹ́ lómi tó tún lè fún yàn lóore yàtọ̀ sí ọlọ́run ọba wa Al-Mun'imu ọba tí ó fún ọ ní gbogbo òkè tó dì sọ́wọ́ yẹn àti gbogbo àwọn ìdẹ̀ra tí ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ márùn-ún kan àlẹ́sọ́dẹ̀ lómi pẹ́ nìkan ló fún ọ ló fún ọ yìí òun náà ló dá gbogbo nǹkan ọlọ́run bá sọ náà ló kọ́ra alẹ́ kẹrìm ó jẹ́ àmọ́ àwọn ara wa wípé gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wa ta bá dì mú owó ni ipò ni ẹwà ni dúkìá ni ìmọ̀ ni làákàyè ni àti gbogbo àwọn nǹkan míì náà tọ́lọ̀ máa ń fún yàn ká má fi sọ́dọ̀ ara wa ipa wa la fúnra wa àwọn la ṣiṣẹ́ débẹ̀ lẹ́yìn náà ká sì má fi tì sọ́dọ̀ nǹkan kan nínú gbogbo tọ́lọ̀ ń dá ipò nǹkan báyìí ìyàtọ̀ sọ́lọ̀ òun ló ṣe oore náà ọlọ́wọ́n bá sọ náà al-Qur'ani a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa asbagha alaykum ni'amahu ọlọ́wọ́n bá ní ọba yín asbagha alaykum ni'amahu òun ni ọdarí ìkẹrẹ wá sọ́dọ̀ yín zahiratan wa batinah ọlọ́wọ́n bá ní àwọn ìdẹ̀ra yìí ọ̀pọ̀ rẹpẹtẹ àwọn nǹkan bẹ nínú àwọn òrè ọlọ́run tẹ̀rí wa batinah àwọn nǹkan wọ́n bẹ nínú àwọn orí ọlọ́run ọba tó jẹ́ pé ẹ̀ẹ̀rí ẹ̀ẹ̀sì lè rí ọlọ́run fi pamọ́ òun nìkan náà ló mọ̀ ẹ máa wá dúpẹ́ gbogbo ẹ̀ pátá ẹ sì máa fi tì sọ́dọ̀ ọlọ́run ọba wa sọ́tù Luqman ẹ̀kọ́ran eh, thirty one ayah twenty ọlọ́run ọba Allah ní ti ń bá wa sọ̀rọ̀ yìí pé òun ni alimuni aimu ọba tí í ṣe dára fún yàn ọba yìí náà la dúpẹ́ fún a dúpẹ́ tẹnu a dúpẹ́ tara a máa dúpẹ́ tiwa oore tọ́lọ́wọ́n bá ṣe yìí a máa jẹ́ ọmọ ti àwọn ẹlòmíín náà lọ́wọ́ a máa ṣe ààrẹ ọlọ́wọ́n bá wa lá ọ wá sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn tá a bá ń wá oore tá a ń wá gíga tá a ń wá pọ́nlé tá a ń wá rísìkì tá a ń wá ìdùnnú a máa pè ọlọ́run a máa bẹ̀ ọlọ́run tó bá wá dìgbà tí oore yìí dé táànù ọlọ́run ọba yìí tẹ̀ wá lọ́wọ́ àwa ní dúpẹ́ mọ́ kọ́lọ́ mọ́ fi wá sínú wọn ọlọ́run bá ní wa qalilum min ibadiya shakur ọlọ́run bá ní àwọn díẹ̀ báyìí tíntín báyìí nínú àwọn ẹrú mi àwọn ni wọ́n máa ń dúpẹ́ orí suratu sábà eh, Quran 34 ayẹlẹ kẹtàlá lọ́lọ́run ti ń sọ pé àwọn díẹ̀ nínú àwọn ẹrú òun ni máa dúpẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kí ni wọ́n ń pè lọ́pẹ́ gan-an kí ni wọ́n ń pè lọ́pẹ́ gan-an ó wà isti'malu ni'amillah fíìmà yuridillah wa fi ta'ati azza wa jal gbogbo tọ́lọ́wọ́n bá ṣe fún ọ nínú àwọn òrè nínú àwọn ìkẹ́ kọ́ ọ máa lò ó síbi tí yóò mọ́ ọlọ́run ọba yọ́nú sí ọ kọ́ ọ máa lò ó síbi tí inú ọlọ́run ọba ọ máa dùn sí ọ tó o bá ti lò ó síbẹ̀ lẹ́yìn náà kọ́ ọ máa fi tẹ̀ láṣẹ ọlọ́run kọ́ ọ máa fi sìn ọlọ́run àmọ́ ọlọ́run ọba àlá eh, ọpọ́n olójú ọ̀dà ọláàmú ó fìtínà rẹ̀ ọwọ́ sàdúrà sàdúrà sàdúrà sàdúrà sàdúrà àdúrà padà wá gbà ọlọ́run padà wá fa ọyọ láàrin ẹbí ọfà ọyọ láàrin ará ọfà ọyọ láàrin ọ̀rẹ́ ọlọ́run gbé ọ sókè ọlọ́run gbé ọ sípò gbogbo oore tọ́lọ́run ṣe fún ọ yìí ọwọ́ fi ń ṣe ọlọ́run má jẹ ọlọ́run ọ̀njẹ má mu ọlọ́run òmu má ṣe ọlọ́run òun ṣe àwọn ẹ̀dá kan sì ń bẹ táwọn súnmọ́ ọlọ́run jù wọ́n lọ tọ́lọ́run òṣòre náà fún wọn ìwọ́n tó wá ṣe fún tọ́yẹ kọ́ máa dúpẹ́ ọ̀wà dúpẹ́ orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àmọ́ fún yẹn lẹ́mìí gúngùn oore ni ara oore ni kéèyàn onílàákàyè kọ́ máa ya wèrè oore ni kéèyàn máa ya anukọ́rọ̀ ọmọ jáde ńbẹ̀ oore ni kéèyàn máa gbọ́n táwọn èèyàn ń sọ àbí kọ́ máa rí kọ́ máa rí náà oore ni kéèyàn máa mumi kéèyàn máa jẹun oore ni wọ́n ní kọ́dà adùn oúnjẹ tẹ́sítì àbí ká máa gbóòórùn oore ni bí gbóòórùn mọ́ wàhálà ti dé yọkàn máa jẹun torí ni yóò ile tá n gbé oore ni àwọn nǹkan ọgùn tọ́lọ́wọ́n bá aláàfin ràn wá lọ́wọ́ tí wàhálà òfin pọ̀ fún wa oore ni ọkọ ìyàwó tàǹbẹ lẹ́gbẹ̀ẹ́ ara wa oore ni àwọn ọmọ tọ́lọ́wọ́n fún wa oore ni gbogbo wọn àtìsìkè tọ́wà lọ́wọ́ rẹ̀ àti tó lè dówó tọ́lọ́wọ́n bá aláàfin sì oore ni gbogbo ẹ̀ kọ́kàn oore ni oore pọ̀ ti ara bí ń ka yẹn tí ń ka bẹ́ẹ̀ ọdún láì ìnírí kàtàwò ọlọ́run bá dá òní wa ataakum min kulli ma sa'altumu ọlọ́run bá ní ẹ béèrè tọ́pọ̀ èmi ọlọ́run bá wá fún yín nínú ẹ̀ wa in ta'uddu ni'matallah tẹ́ bá ní kẹ́ máa ka ìdẹ̀ra tẹ́ rí àwọn èyí tẹ́ rí èyí tá a rí náà lálẹ́ka èyí tá a rí bò láṣẹ̀ka ọlọ́run rí fàáṣì tá a rí nínú dẹ̀ra ọlọ́run bá ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́run ọba ní tẹ bá ní máa ka ìdẹ̀ra tọ́lọ̀ ń fún ẹ kà á kà á kà á kà á ẹnu ọ̀padà ròyìn ẹ padà dákẹ́ ọlọ́run ní ẹ lè ka tán. innal insana lazalumun ọlọ́run ọba ní àmọ́ mi èèyàn nígbà bá sọ̀rọ̀ fún un tán yóò lẹ́yìn náà yóò wá di kàfàrù kúfúrú nìyẹn kúfúrú sì tó jáde kó ti láti ní kófòrò nẹ́ẹ̀má kófòrò ń dóná kófòrò yìí máa ń ṣe àìmọ́rí sí ìdẹ̀ra ọlọ́run yìí di káfìrì ni yìí sì máa ń sọ̀yàn di kàfàrà ọlọ́run lọ́mú èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n yìí mọ́ọ̀rẹ́ bí ìdìbà tù wọ́n tán wọ́n yìí mọ́ wọn ara wọn. sọ́tò Ibrahim Quran fourteen ayah thirty four. ṣukuru adé ní am wàjibù káwá dúpẹ́ lérí àwọn ìdẹ̀ra yìí dandan ni lérí wa ọlọ́run ọba nìkan náà la sì gbọ́dọ̀ dúpẹ́ fún ọ gbọ́dọ̀ lọ lè dúpẹ́ fún kankan míì tó sí Allah torí Allah nìkan náà ló sí oore náà ọlọ́run fi ní alhamdulillah ọlọ́run bá ní ọpẹ́ lérí oore ọlọ́run nìkan ló ní. bọ́ọ̀ tó wá ń fẹnu dúpẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni ọ máa fi wà dúpẹ́ nítorí ọba fún ọ yẹn ọ máa fi dúpẹ́ fọlọ́n ọ máa lò síbi tí ọ dáa ó ní máa fi ṣe ọlọ́run ọlọ́run ọba ní fadhkuruni ọlọ́run ọba ní ẹ máa rántí mi adhkurkum bẹ́ẹ̀ bá ti rántí mi èmi náà sì máa rántí yín washkuru li wala takfurun ọlọ́run bá ní ẹ máa dúpẹ́ fèmí ọlọ́ washkuru li èmi nìkan náà nìkan máa dúpẹ́ fún ẹ má ṣe aláìmoore o ẹ má ṣe kèfèrí o ẹ má ṣe aláìmoore wala takfurun tó wà ń bí ẹ má ṣe aláìmoore lérí ìdẹ̀ra tí mo sì fún yín Suratul Baqara Quran two aya one fifty two lọ́lọ́run ti ń bá ní sọ̀rọ̀ èèyàn màyá mi bọ́ bá dúpẹ́ orí rẹ̀ ọmọ pọ̀ sí kìí sẹ́nu nìkan lọ́mọ fi dúpẹ́ o ọmọ dúpẹ́ pẹ̀lú wà ọmọ dúpẹ́ pẹ̀lú kọ ọmọ lóore náà sójú ọ̀nà ọlọ́run ọmọ dúpẹ́ pẹ̀lú kọ ọmọ wọn rẹ̀ ọmọ sì gbéraga lérí àwọn ẹ̀dá ọlọ́run kọ mọ́ máa fi oore yẹn kọ mọ́ máa fi láwọn èèyàn lójú kọ mọ́ máa fi yẹ̀yẹ́ àwọn èèyàn bọ́ọ̀ bá ti ń dúpẹ́ ọlọ́run ní oore náà sì máa pọ̀ sí bọ́ọ̀ bá dúpẹ́ ń kọjá Ah, ọlọ́run bá ní ó jìyà àgbà orin náà ó wá láyé ó tún lè jìyà lọ́run ọlọ́run bá ní la in shakartum lazidannakum ọlọ́run bá níbẹ̀ bá ń dúpẹ́ èmi ọlọ́run bá máa ṣàlékún oore yín oore yín ọmọ bá ń wala in kafartum tẹ bá ya aláìmoore kafartum ti bẹ̀rùn kèsì kókò nú ẹ̀sìn kafartum tẹ bá wá ya aláìmoore tẹ dúpẹ́ inna àdábí láṣẹ́dìdẹ ọlọ́run ọba ní à ìyàmílẹ̀ o ẹ sì jẹ́ ẹ jẹ láyé ẹ jẹ lọ́run gbogbo ìdẹ̀ra ní àgbà lọ́wọ́ àgbà bàbá tí wàá gbà tán wà bẹ̀rẹ̀ ẹ̀yà ìwọ tó tún bẹnu èsì òru ọmọ wa mú ọ ìwọ tí ti mọ̀ ọlọ́run wa tí ọmọ lẹ́ nìkan ò ní mọ̀ ọmọ ìwọ tó ń lo àwọn nǹkan àgùn tó fẹ́ rìn gbogbo bí ọba wa wa nǹkan àgùn dé lọ́wọ́ àárín ìṣẹ̀dé ọlọ́run ní ọmọ àwọn fẹsẹ̀ rìn àgbà lọ́wọ́ ẹ̀ tó bá ti dúpẹ́ ọlọ́run lè gbójú ó lè gbámú ó lè gbétí kò sí tọ́lọ́run lè gbà lọ́wọ́ yàn tàbá ti ń lò sí mi tọ́lọ́run fẹ́ sọ́ọ̀tì Ibrahim quran fourteen ayẹlẹ́ keje a máa tẹ̀síwájú àníwá kófìrì nẹ́ẹ̀mà àwọn ibo là á ti máa ń sa ìmọ̀lẹ̀ sí ọlọ́run ọba wa abẹ́lọ́run gbogbo orí tẹ́nì kọ̀ọ̀kan wá dì mú ọlọ́mọdé àtẹ̀wájú ọlọ́run kọ́lọ́mọgbà lọ́wọ́ wa ìwà táwò tọ́lọ́run fi gbóore kọ́lọ́mọdé àbáwọn wò والسلام عليكم ورحمة الله وبركاته